látàrí bí wọ́n ṣe pa àwọn ológun pẹ̀lú àwọn ọlọ́pàá kan ní ìpínlẹ̀ Imo àwọn ológun kan ti bọ́ sí inú ìgboro ní ìpínlẹ̀ náà tí wọ́n sì dáná sun ọ̀pọ̀lọpọ̀ ilé tó ba ọ̀pọ̀lọpọ̀ dúkìá jẹ látàrí ìṣekúpani tó wáyé ní agbègbè Oriendo ní Umualumelu Umueze ní ẹ̀yìn mẹ́ńbà náà ní ìpínlẹ̀ Imo ibẹ̀ ni wọ́n ti ní ọ̀pọ̀lọpọ̀ ìbẹ̀rùbojo ti gbọkàn àwọn èèyàn báyìí o látàrí bí wọ́n sì ní àwọn kan tó ń fura sí gẹ́gẹ́ bí àwọn ológun ṣe yà wọnú ìlú náà tí wọ́n sì bẹ̀rẹ̀ sí í dáná sun ilé ilé ìtajà àti gbogbo àwọn ohun ìní eléyìí tí wọ́n bá bá ní àsìkò tí wọ́n bá ń rìn náà bákan náà ẹ̀wẹ̀ ni wọ́n ní eléyìí kò ṣẹ̀yìn bí àwọn kan tó jẹ́ agbébọn tí kò sẹ́nikẹ́ni tó mọ̀ wọ́n bí wọ́n ṣe ṣekú pa àwọn ẹ̀ṣọ́ aláàbò nínú eléyìí tí àwọn àjọ ẹ̀ṣọ́ aláàbò ara ẹni ní ààbò ìlú civil defence ọlọ́pàá àti àwọn ọmọ ogun wà nínú ọkọ̀ pàtírò méjì ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n sì dáná sun wọ́n ní agbègbè náà ní ọjọ́ ìṣẹ́gun látàrí eléyìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó jẹ́ aráàlú náà tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ ni wọ́n jẹ́ kó di mọ̀ pé ìyà ẹ̀ṣẹ̀ tí àwọn ò jẹ òun ni wọ́n fi ń jẹ àwọn o torí pé àwọn ò ṣe ẹ̀ṣẹ̀ eléyìí tí wọ́n fi ìyà rẹ̀ jẹ àwọn yìí àwọn tó ṣe iṣẹ́ burúkú yìí kì í ṣe tòsí ni wọ́n wà ó ṣeé ṣe kó jẹ́ pé àtibòmí ìná ti wá dẹ́bù àwọn ọmọ ogun ní ibi tí wọ́n ti dẹ́bù wọn náà bákan ẹ̀wẹ̀ àwọn tó jẹ́ oníròyìn wọ́n gbìyànjú láti kàn sí ẹni tó jẹ́ agbẹnusọ iléeṣẹ́ àwọn ọmọ ogun ní agbègbè ọ̀hún ó jẹ́ kó di mímọ̀ pé gbogbo ìbéèrè tí wọ́n ń béèrè lọ́wọ́ òun yìí ó jẹ́ nǹkan tí ó ṣe àjòjì sóhun ó ní àwọn ọmọ ogun àwọn ò ìgbésẹ̀ kankan kí wọ́n béèrè lọ́wọ́ àwọn ọlọ́pàá kí ni ìdí tí àwọn agbésùnmọ̀mí fi wọ ìlú mọ́ wọn lára tí wọn ò fi mọ̀ àti pé iléeṣẹ́ ọlọ́pàá nìkan ló lè dáhùn irú eléyìí àwọn ò mọ̀ nípa ohun tó ṣẹlẹ̀ ńbẹ̀ bákan náà wọ́n ti wá ké sí iléeṣẹ́ ọlọ́pàá náà láti sọ ọ̀rọ̀ lórí eléyìí ẹni tó jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ní orílẹ̀-èdè wa nàìjíríà olúmúyìwá adéjọbí ó ti jẹ́ kó dimọ̀ pé àwọn ò ṣe gbogbo ìwádìí eléyìí tí ó yẹ láti rí i pé àwọn mú àwọn ẹni ibi tí ń pọ̀ mọ́ reléwé ọ̀hún tí wọ́n á dá wàhálà sílẹ̀ ní agbègbè ọ̀hún tí wọ́n ṣekú pa àwọn ológun àti àwọn ọlọ́pàá náà tí àwọn ó sì fojú wọn winá òfin ọ̀pẹyẹmí òyìnbọ̀lá ló ti ń jábọ̀ ròyìn láti ìkànnì amóhùnmáwòrán Wisdom.